lórí àwọn ọfà tó ní ká padà sí ọwọ́ ọ̀tún mo gbọ́dọ̀ eléwétùtù sọ dúró ẹyandìẹ sọ dí eré kù pupa sọ rìn lọ́wọ́ ọ̀tún búlù sọ ya ènìyàn sílẹ̀